ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run orúkọ tèmi ní olùṣọ́ àgùntàn àti ajínrere sta gbémisọ́lá ikọ̀ láàfin èdùmàrè ẹ jẹ́ kí a gbàdúrà ní orúkọ jésù bàbá wa àti ọlọ́run wa lákòókò yìí bá wa sọ̀rọ̀ jẹ́ kí ọ̀rọ̀ rẹ̀ ó yé wa kó nítumọ̀ nínú ayé wa lórúkọ jésù kristi olúwa wa àmín gbogbo ẹ̀yin ènìyàn mi pátápátá ni mò ń kí ohun tí a fi sí mi lọ́kàn láti fi bá wa sọ̀rọ̀ ọlọ́run ní àkókò yìí òun náà ni ìfẹ́ kí ló ń tí a ń pè ní ìfẹ́ ẹ wo nínú ìwé epistẹ́lì ti John sí ènìyàn gbogbo ní orí kẹrin mo fẹ́ ka ẹsẹ̀ ìkeje àti ìkẹjọ òní olùfẹ́ ẹ kí a fẹ́ràn ara wa nítorí ìfẹ́ ti ọ̀dọ̀ Ọlọ́run wá àti gbogbo ẹni tí ó bá ní ìfẹ́ a nípa ti Ọlọ́run ó sì mọ Ọlọ́run ẹni tí kò bá ní mọ Ọlọ́run nítorí pé ìfẹ́ ni Ọlọ́run ẹ mọ̀ pé ní ohun tí a nílò báyìí òun náà láti fẹ́ràn ara wa ìkí ni ìfẹ́ gan ọlọ́run gbogbo fúnra rẹ̀ ní ìfẹ́ ẹni pé òun náà fi yí fún wa ó fi àpẹẹrẹ hàn nípa yíyànda ọmọ rẹ̀ láti wá kú fún aráyé nígbà tí àwa ṣẹ̀ ọlọ́run ọlọ́run ló ń wá wa ó wá wa rí nípasẹ̀ ọmọ rẹ̀ nísinsìnyí ohun tọ́lọ́run ń bèrè lọ́wọ́ rẹ̀ lónìí rẹ o ó fẹ́ kó èmi tí mo kórìíra ẹ gbà pé mo kórìíra ẹ ọlọ́run fẹ́ kó fẹ́ràn mi pẹ̀lú mo ti kórìíra ẹ yẹn ọlọ́run ò ní bi ọ́ léèrè pé kí ló dé tó fẹ́ràn lágbájá kí ni lágbájá ṣe fún ẹ kò ní bi ẹ́ nìyẹn o ohun tí ìwọ ṣe sí ọmọnìkejì òun ló máa bi ẹ́ léèrè ní orílẹ̀-èdè wa lọ́wọ́lọ́wọ́ yìí nínú ìjọ kọ̀ọ̀kan nínú ilé kọ̀ọ̀kan a gbọ́dọ̀ fẹ́ràn ara wa mùsùlùmí ó gbọ́dọ̀ fẹ́ràn kírísítẹ́nì kírísítẹ́nì gbọ́dọ̀ fẹ́ràn mùsùlùmí gbogbo wa kò gbọ́dọ̀ sí ẹ ibo lélẹ́yìí haúsá lélẹ́yìí àgàtú lélẹ́yìí yorùbá lélẹ́yìí kò gbọ́dọ̀ sí nǹkan tó jẹ bẹ́ẹ̀ nítorí pé ọlọ́run kan ṣoṣo òun náà ló dá gbogbo wa ó sì ń pàṣẹ fún wa ẹ̀gbọ́n náà ẹnikẹ́ni tí ó kórìíra arákùnrin rẹ̀ tí ó rí tó wá ń sọ pé òun fẹ́ràn ọlọ́run tí ò rí ìwọ náà mọ̀ lọ́kàn pé irọ́ ló ń pa ẹni tá a bá fẹ́ràn rẹ̀ a níjà lólè o a ò níwá ìfarapa rẹ̀ ẹ wo bí wọ́n ṣe ń gbéyàn káàkiri bí wọ́n ṣe ń pààyàn káàkiri nítorí ìfẹ́ tí ò sí ní o ọlọ́run ń rọ ìwọ tó ń gbọ́ mi yìí lọ́wọ́lọ́wọ́ ń sìn ó ń pa á láṣẹ fún ẹ dandan ní o gbọ́dọ̀ fẹ́ràn ọmọnìkejì rẹ ìfẹ́ gbọ́dọ̀ jọba ní orílẹ̀-èdè yìí kí orílẹ̀-èdè yìí kó ba lè tẹ̀síwájú ẹ jẹ́ mọ̀ gbogbo ẹ̀yin tá a ṣe fi bòyàn ẹ gbọ́dọ̀ fẹ́ràn orílẹ̀-èdè yìí ẹ gbọ́dọ̀ fẹ́ràn àwọn tí wọ́n dìbò yàn yín sí ipò yìí ìfẹ́ orílẹ̀-èdè yìí ó gbọ́dọ̀ wà nínú ọkàn yín láti mú orílẹ̀-èdè yìí tẹ̀síwájú láti mú kí ebi tó ń pa àwọn ènìyàn kó kúrò a nílò ìfẹ́ o tó o bá fẹ́ràn ọmọnìkejì ẹ o ò níjà lólè o torí náà mo ń rọ̀ wá ní orílẹ̀-èdè yìí lákòókò yìí ní gbogbo ibi tí ẹ ti gbóhùn mi yìí ẹ fẹ́ràn ọmọnìkejì yín gẹ́gẹ́ bí Ọlọ́run gan fúnra rẹ̀ bí ó ti fẹ́ràn yín ẹ̀gbọ́n tí bẹ́ẹ̀ ni sọ nínú ìwé kọ́rìntì kí lórí kẹtàlá ó ní bí mo tilẹ̀ ń fọ onírúurú èdè àti ti áńgẹ́lì bí mo ní gbogbo ẹ̀bùn mo lè sọ tẹ́lẹ̀ mo lè ṣí òkè nípò tí mi ò bá ní ìfẹ́ kò sí èrè kankan ha ẹ̀yin ènìyàn mi ọlọ́run ń rọ̀ yín lákòókò yìí láti wá ìfẹ́ ní àwárí dandan ní ìfẹ́ yẹn a gbọ́dọ̀ padà sí nífẹ̀ẹ́ a gbọ́dọ̀ fẹ́ràn ara wa a gbọ́dọ̀ wá ìfarapa ọmọnìkejì wa a gbọ́dọ̀ wọ ohun tó máa mú ilé wa ẹbí wa aya wa ọmọ wa ọ̀rẹ́ wa orílẹ̀-èdè wa ìlú wa ilé iṣẹ́ ibi tó ti ń ṣiṣẹ́ ohun tó máa mú tẹ̀síwájú òun ló gbọ́dọ̀ wá ó sì lè wá èyí bí kò ṣe pé ó fẹ́ràn ọmọnìkejì rẹ mò ń rọ̀ ọ́ mò ń rọ̀ ọ́ ìfẹ́ Kristi ń rọ̀ ọ́ láti fẹ́ràn gbogbo ènìyàn láti fẹ́ràn gbogbo ènìyàn iṣẹ́ tá a gbọ́dọ̀ ṣe nìyẹn o má retí ọjọ́ tí n bá fẹ́ràn rẹ ìwọ nawọ́ ìfẹ́ sí mi nawọ́ you see you must love the unlovables ẹni tí ò ṣe é fẹ́ràn o gbọ́dọ̀ fẹ́ràn rẹ̀ ohun tó lọ́run sọ fún wa nìyẹn o yóò dára fún ọ o wá ìfẹ́ rí gbé ìgbésẹ̀ ìfẹ́